الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه أجمعين وبعد فقد قال صلى الله عليه وسلم فيما رواه رواء مسلم في صحيحته أفضل الصوم بعد رمضان شهر الله المحرم وسئل عن صيام يوم عاشوراء فقال يكفر السنة لمهدية رواه مسلم ولما قدم النبي صلى الله عليه وسلم لمدينة مهاجرا وجد اليهود يصومون يوم عاشوراء فقال ما هذا اليوم الذي تصومونه قالوا هذا يوم عزيب نجى الله فيه موسى وقومه أغرق فيه فرعون وقومه فصامه موسى شكرا لله فنحن نصامه قال صلى الله عليه وسلم نحن أحق بموسى منكم فصامه وأمر بصيامه صلى الله عليه وسلم adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba Allah ọba tí ó ní gbogbo àgbáńlá yìí ọlọ́run ọba náà ni ọba tí kó ṣe ìkẹ́ àti ìgẹ̀ fún wa annabi wa Muhammad àti gbogbo àwọn ará ilé àti gbogbo àwọn sàhábà rẹ̀ lápapọ̀ lẹ́yìn náà àfihànilẹ̀ fúnra wa pé ìtójó dodo lọ́rọ̀ ọlọ́run ìtójẹ́lànà òtítọ́ tá a lè tẹ̀lé tá a lè là kó níbi ìyà ayé àti ìyà lèkìámà òun náà ní ìlànà Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn ìgbà wa ọ̀rọ̀ Nábì wa Muhammad látọ̀dọ̀ àfọwà muslim ilé tó fi lálàáfíà jùlọ afdalu sọ́ọ̀mù bàádà ramadan a ní ànábì wa muhammad sọ fún wa yí pé èyí tí ó lọ́lá jù nínú àwẹ̀ téèyàn bá fi súnmọ́ ọlọ́run ọba Allah àwẹ̀ téèyàn bá fi ṣe ìbádà ìtọ́lọ́lá jù lẹ́yìn ramadan òun náà ni àwẹ̀ tá a bá gbà nínú oṣù muharram èyí tá a wà nínú rẹ̀ yìí tí ń ṣe oṣù Allah wọ́n béèrè lọ́wọ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam nípa ọjọ́ kẹwàá oṣù muharram tí ń jẹ́ ashura tọ́gọ̀rọ̀ àwọn ẹlòmíín máa ń ṣe ìbàjẹ́ ń bẹ́ẹ̀ lọ́jọ́ náà anabi wa muhammad sọ fún wa yìí pé bíyàn bá gbá àwẹ̀ lọ́jọ́ yìí yukafiru sana alimadiya ọlọ́run ó fi ṣàforíjì ẹ̀ṣẹ̀ ọdún kan tó ti kọjá rawahu muslim. ولما قدم النبي صلى الله عليه وسلم lásìkò tí ànábì wa Muhammad tí ó dé ìlú Medina lẹ́ni tó ṣèrìn àjò lọ́ọ̀bẹ̀ látara ìnira táwọn ará Mẹ́kà kẹfìrí Mẹ́kà tí wọ́n fi kàn án ànábì dé ìlú Medina ó bá àwọn Yẹhudi ń tí àwọn máa gbààwẹ̀ lọ́jọ́ kẹwàá oṣù Muharram tí ń jẹ́ Ashura. وقال صلى الله عليه وسلم النبي وان بيوان ليري ما هذا اليوم الذي تصومونه èwo lọ́jọ́ yìí tẹ́ dáṣà lẹ́ṣà tẹ́ ń gbáwọ ẹnu rẹ̀ bó ló ti jẹ́ àwọn Yahudi ń sọ fún Ànábì pé ọjọ́ yìí hadha yawmu azim ọjọ́ tó tóbi lọ́dọ̀ tàwọn ni nítorí pé najallahu fi Musa ọjọ́ náà ni àyà ọjọ́ tọ́lọ́run bá la Ànábì Musa àtàwọn ìjọ rẹ̀ tó sì pa fèrè ọ̀nà rẹ̀ àtàwọn ìjọ rẹ̀ látara dé eléyìí àwọn máa gba àwẹ̀ láti fi ṣe ìrántí ọjọ́ náà fún ìdúpẹ́ fún ọlọ́run ọba tó la nẹ́bí Musa àtàwọn ìjọ rẹ̀ eléyìí ni àwẹ̀ táwọn gbà lọ́jọ́ kẹwàá Muharram anabi wa Muhammad sallallahu alaihi wasallam gba àwẹ̀ náà láti fi súnmọ́ ọlọ́run ọba rẹ̀ ó sì pa gbogbo àwa mùsùlùmí láṣẹ kí a gba àwẹ̀ yawma àṣùrà léyìí tí ó máa jẹ́ ìbámu pẹ̀lú súnà nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam àbí ọlọ́run bá ọlá kọlọmọṣẹ́ṣẹ́ ní ọrọ̀ fún wa a nílé tẹ̀síwájú jù báyìí lọ ó bá tó dìgbà míì kí ẹ bá wa pàdé assalamu alaykum wa rahmatullahi wa barakatuh